الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن إن الله بريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياماً إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار النهار في الليل وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون حسبنا الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك فإنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك أعوذ بالله من الشيطان الرجيم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 bákan náà tí ó ní kí a bá oṣù Ramadan ká bá a débi tí a bá a dé yìí abẹ́lẹ́wọ̀n ọba dẹ́dá wa subhanahu wa ta'ala kó má sàì ṣe àlékún gbígbàdúrà rẹ̀ fún wa kó fi wá ṣe kòńgẹ́ oríire nínú oṣù náà gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́n ọba ní ọ̀nà kan sí kejì abẹ́lọ́wọ́n ọba kí ó má sàì wo abẹ́lọ́wọ́n pẹ̀lú àwẹ̀ wa tí a ń gbà láti fi sin lọ́wọ́n àti àwọn afẹ́fẹ́ fúrú míì tá à ń ṣe nínú oṣù Ramadan ọlọ́run kó bá ní gbàdúrà gbogbo kálukú kó gba tàwa náà tá à ń tọrọ fún wọn ẹni tí ń wá láàfíà ọlọ́run bá ní fún wa láàfíà ẹni tí ń wá rìzìkì ìbò àṣírí lọ́dọ̀ ọlọ́run bá ní ṣe fún wa ẹni tí ń wá ọmọ ọlọ́run bá wa ṣe fún wa àti gbogbo tí ń jẹ́ bùkátà kálukú ẹni tí ń wá ìmà ọlọ́run bá ní ṣe fún wa ọlọ́lá gbogbo yìí tọ́lọ̀ tí wàá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn tá a kà á lẹ̀ yìí àtàwọn orin míì tá a rántí kà abẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ kó ṣàlékún rẹ̀ kó sì má gbà lọ́wọ́ wa. A'udhu billahi minash shaitanir rajim. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار naam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nínú suratu Ali Imran tá a dúró gbẹ̀yìn níbẹ̀ òun náà ní ṣíṣe àlàyé àlùjánà àti oore àti àwọn tí ọlọ́run ọba fi àlùjánà náà tó pèsè ẹ̀ka lẹ̀ fún pẹ̀lú tí ọlọ́run ọba ní lilladhina taqaw inda rabbihim ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba ń bẹ fún wọn lọ́dọ̀ olúwa wọn àlùjánà tí àwọn akérèmàdò yóò máa sàn lábẹ́ rẹ̀ wọ́n sì máa bẹ́nu rẹ̀ lọ gbére tí wọ́n ní jáde ń bẹ̀ máa kódà a tún ṣe fún wa nínú àlùjánnà náà àwọn obìnrin tó má gágágágá a sì tún ṣe ìyọ́nà ọlọ́run ọba fún wọn so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń tẹ̀síwájú lórí ẹ̀ nípa àwọn tó já sí pé ń sọ fún wa àbí ó fẹ́ sọ fún wa nípa iṣẹ́ tí èèyàn máa ṣe téèyàn fi lẹ́tọ̀ọ́ sí àlùjánnà tí a ń ròyìn rẹ̀ yìí ọlọ́run ọba ní alladhina yaquluna rabbana àwọn tó ṣe wípé wọ́n ń sọ wípé olúwa wa yẹn ni pé yatawassaluna ila rabbihim biqawlihim rabbana wọ́n ń ṣe àkàsọ̀ lọ sí ọ̀dọ̀ olúwa wọn allah pẹ̀lú nǹkan tá a fi máa bẹ lọ́hùn so a máa rí ẹ̀kọ́ nínú àyà tí a fẹ́ mọ́ wá yìí ìkan nínú àwọn ọ̀nà tá a máa ń gbà bẹ lọ́hùn àbí in tá a máa fi ọlá rẹ̀ bẹ lọ́hùn. ọlọ́run láwọn tó ṣe wípé náà wọn a máa sọ wípé rabbana olúwa wa innana amanna dájúdájú awa ma ti gbàgbọ́ àti gbàgbọ́ amanna billah agba Allahu gbọ́ agba òjíṣẹ́ gbọ́ agba àwọn àwí rẹ̀ tíra rẹ̀ agba gbọ́ bákan náà agba ọjọ́ ògbéǹde alùkìyàmà gbọ́ agba kádàrá gbọ́ wọ́n nígbàgbọ́ so ìgbàgbọ́ yẹn wọ́n wá fẹ́ bẹ lọ́hùn wọ́n fẹ́ tọrọ tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́hùn wọ́n wá ní olúwa wa o eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí ó bá tọrọ nǹkan kò sẹ́ni tá a gbọ́dọ̀ kípè àyàfi Allah yaquluna rabbana àwọn tí máa ń sọ pé olúwa wa olùṣẹ̀dá wa olùṣẹ̀dá gbogbo nǹkan àmánà dájúdájú àwa ṣe kí ni agbàgbọ́ faghfir lana wá wọlé àgbàgbọ́ wa tá a gbàgbọ́ yìí foríjìn wá. ṣàforíjì fún wa zunubana forí àwọn wa jìn wá kó o ṣiṣẹ́ wa kó o níbi aná eléyìí fún ẹlẹ́ṣẹ̀ ìyá aná máa jẹ́ ìdájọ́ fún ẹlẹ́ṣẹ̀ náà àyà yìí a rí i sọ àyà yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ ìbẹ́lọ́hún yàtọ̀ sí àyà yìí ń sọ àwọn tí wọn jáwọn ẹni àlùjánná ó tún wá ń sọ fún wa irú iṣẹ́ wo náà máa ń ṣe ó tún wá ń kó àwa náà lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ ọbẹ̀ wa ni wípé nígbà tọ́lọ́wọ́ bó sọ̀rọ̀ ìròyìn àwọn ẹni àlùjánná yẹn ó ní alladhina yaquluna na innana amanna yẹtùmọ̀ sí pé olú ọlọ́run ọba nìkan náà máa ń képe wọn képe nǹkan mi yàtọ̀ sí Allah táwa náà fẹ́ nípìn nínú ọgbà àjẹrà àlùjẹ́nà àwa náà gbọ́dọ̀ rí pé Allah nìkan là ń ké pè àpè nǹkan mi yàtọ̀ sí Allah torí pé ńgbà tọ́lọ́ wọn bó ròyìn àwọn ẹni àlùjẹ́nà yẹn ó ní alladhina yaquluna rabbana innana amanna so ọlọ́run ọba náà máa ń pè Allah náà máa ń pè so lè ń jẹ́ ká mọ̀ wípé du'a ghayrillah àdùá ìbáàdàtún pípè àdúà ìjọsìn ni àdúà kéèyàn fẹ́ tọrọ nǹkan àdúà ni òfin sì ni pé àlẹ́ ìbádàtu la tajuzu illa lillahi wahda gbogbo tá a bá ti pè níjọsìn kò tọ́ka fún ẹlòmíì yàtọ̀ síta ní Allah Allah nìkan là á máa fún níjọsìn tó náà ló ń túmọ̀ sí wípé tá a bá fẹ́ ṣàdúà àlẹ́tọ̀ àti pé nǹkan mi yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá fi lè pé nǹkan mi yàtọ̀ sí Allah ẹnìyẹn ti kó sínú tá à tó bá jẹ́ kó mọ̀ ìdájọ́ tó ṣe yẹn tó yẹ bọ́ ni tó wá máa mà ṣe tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ìdájọ́ ẹlẹ́bọ ni ó máa gbà bí ẹni tí ń pe Sheikh Abdul Qadir bí ẹni tí ń pe Sheikh Ahmed Tijani bí ẹni tí ń pe Sheikh Ibrahim Niyaz bí ẹni tí ń pe Sheikh Bilala Al-Badawi ẹni tí ń pe Malaika bí orúmọ́tì kọ́ bẹ́ẹ̀ eh, eh, àjẹnìyà kìnnìkan Jibril ya Mikael ya Israfil wa ila ghairi zalik àtàwọn tó yàtọ̀ tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tí ń pa nàbí ọlọ́run ya rasulallah khudh bi yadi wa tadarakini fa anta abi ìwọ òjíṣẹ́ ọlọ́run kóore lé mi lọ́wọ́ ìwọ ni bàbá mi ìwọ ló lè gbà mí. ya akrama al-khalqi ma liman aludhu bi siwaka inda hulul al-hadith al-amimi ìwọ òjíṣẹ́ ọlọ́run ìwọ nìkan ni mo lè sáde nígbà tí àdánwò bá gbalẹ̀ tó kálé kákó ìwọ nìkan lẹni tí mo lè sáré tó lè gbà mí lẹ́nu àdánwò gbogbo àwọn eléyìí dáwọ́ tó ghairi Allahi ni ìmá pé nǹkan mi yàtọ̀ sí Allah o so a gbọ́dọ̀ pé nǹkan kan yàtọ̀ sí Allah torí pé ńgbà tó Ọlọ́run ròyìn àwọn ẹni àlùjànnà láàyè yìí Ọlọ́run ọba ní alladhina yaquluna rabbana innana amanna faghfir lana dhunubana wa qina adhaban nar tún ayà yẹn ká. alladhina ọlọ́run bá láwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n jẹ́ ní àlùjànnà ni àwọn tó ṣe wípé yaquluna rabbana amanna àwọn tó bá fẹ́ ṣàdúrà Allah náà máa ń pè wọ́n dájú àdúrà wọn kọ́ ọlọ́run ọba so bákan náà nínú ẹ̀kọ́ tá a tún múnú ayé yìí ni atawassul bil amal salih atawassul bil amal salih gbogbo ẹni tó bá fẹ́ máa bẹ lọ́hùn tó fẹ́ máa tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́hùn tó fẹ́ máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́hùn ẹ jẹ́ ká ní àwọn aṣẹ́ rí tá a ti síwájú torí ìjọ tá a bá fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ká lè fà àwọn aṣẹ́ rí yẹn ṣe àkàṣọ àti tọrọ tá a fẹ́. ó dáa kéèyàn kàn fẹ́ tọrọ kó kà dédé lọ sòṣè pé ọlọ́run fún mi ní nǹkan báyìí téèyàn bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ìlànà ẹ̀kọ́ tí kùránì kọ́ wa bí yẹn ṣe máa bẹ ọlọ́run tá a máa tọrọ lọ́dọ̀ ọlọ́run a rí wípé ó lọ lágbọ́nni wípé ká ní nǹkan fi nǹkan kan ṣe àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run ó sì máa ń sábà lọ nìyẹn àyà yìí nìkan kọ́ nírú àyà bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ nú so lára iṣẹ́ rí ọ̀gá aṣẹ́ rí téèyàn gbọ́dọ̀ ní tí ó fi bẹ̀ lọ́hùn ọ̀gá aṣẹ́ rí ní al-iman kéèyàn ó nígbàgbọ́ kéèyàn ó nígbàgbọ́ kó ní iman iman tá à ń sọ yìí òun náà ni al-iman bima jaa bihi sallallahu alayhi wa sallam al-iman bima jaa bihi muhammad. ká nígbàgbọ́ sí nta tànẹ́bí Muhammad ṣe tó mú wa gbogbo àwọn àlámàrí tó bùkátà pé ìmánì ká nígbàgbọ́ sí ká gbàgbọ́ ká má so eléyìí tá a bá ti nígbàgbọ́ lára tá a fi máa bẹ lọ́hùn nìyẹn lára a fi máa bẹ nìyẹn lẹ́yìn náà àwọn àrùn tá à ń kí àwọn àtẹ̀gùn ìbẹ́ lọ́hùn lòun náà ààwẹ̀ tá à ń lòun náà ẹ lè tán fáànù ẹgbẹ́ yẹn ẹ tán fáànù ooru ló yàn lọ. so ààwẹ̀ tá à ń gbà akàsọ̀ ìbẹ́lẹ̀ òun òun náà zakata ń yọ akàsọ̀ ìbẹ́lẹ̀ òun ni zaka náà hajj tá à ń ṣe akàsọ̀ ìbẹ́lẹ̀ òun náà ni ọrẹ ńta tá à ń ta sàrà tá ń ṣe akàsọ̀ ìbẹ́lẹ̀ òun kò sí nǹkan kan tó bá ti jẹ́ pé iṣẹ́ rí ká ní iṣẹ́ rí láti máa fi bẹ́ẹ̀ lọ́hùn kódà nu advice tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam fún wa pé tá a bá ń tọ́lọ́ tá a bá ń bẹ lọ́wọ́ lórí kankan bóyá nǹkan tí ń jẹ́ ìbànújẹ́ fún wa náà ni àbí àdánwò náà ni anabi ní ká máa pọ̀ ní sọ́dákọ̀ ká máa ṣe sàrà látara sọ́dákọ̀ yẹn a máa wá fi sọ́dákọ̀ bẹ lọ́wọ́ ọba lára àwọn tí anabi fún wa nìyẹn torí àwọn tí wọ́n já wọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ni wọ́n sọ pé olúwa wa o dájúdájú àwa jẹ́ olùgbàgbọ́ fẹ́ẹ́ tó lánàá dùnú bá náà forí àwọn ìṣe wa jẹ wá wàkínà àdábànà kò sọ wa kú níbi ìyà iná. so nínú ẹ̀kọ́ àyà yìí náà ni wípé adunub sábàbùl àdáàd adunub sábàbùl àdáàd ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ okùnfà ìyà fún yàn lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tá ti ń pè lẹ́ṣẹ̀ ni gbogbo ohun tọ́nà bá ti kọ̀ pé ká má débi ẹ̀ gbogbo ohun tá a bá ti kọ̀ pé ká má débi ẹ̀ kùránì ò bá sọ kò bá a má sọ ọ́ ntí kuraani sọ ntá anabi sọ ntá abárí ẹgbà wa látọ̀dọ̀ àwọn sàábà kódà bá wọn sọ pé anabi tó sọ tọ́jọ́ pé àwọn kọ̀ nǹkan báyìí fún wa pé àgbọ̀dọ̀ máa ṣe nǹkan báyìí ẹ̀ṣẹ̀ ni. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn téèyàn bá wá jẹ́ ẹni tí ò ní kàkún fún àwọn ẹ̀ṣẹ̀ yẹn okùn pa aya ní. gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ yìí pé àwọn ọmọ tí máa ń mú òbí bínú sọ́mọ débi pé ó lè padà ná ọmọ yẹn ó lè padà dùn láwọn nǹkan kan tó jẹ́ tọ́ tí ò ní fún òun náà ní ẹ̀ṣẹ̀ so lára àwọn ìdájọ́ tí ẹ̀ṣẹ̀ máa ń bí kalẹ̀ tó jẹ́ orípa rẹ̀ òun ní ìjìyà òun ní ìjìyà torí àmọ́ wa bẹ lọ́hùn kó sọ wa kó dáàbò wa kó bí ẹ̀ṣẹ̀ kó forí ẹ̀ṣẹ̀ jì wá ṣùgbọ́n sí ó pọ́sibù kéèyàn máa lọ́nà kan tó ti ẹ̀gbàṣẹ́ lọ́hùn kò pọ́sibù torí ẹ̀ ló fa tó já pé a máa pọ̀ ní ìtọrọ àforíjì anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé tubu ila Allah anabi ni ẹ máa túbà lọ sọ́dọ̀ allah fa inni atubu ilayhi fi kulli yawmin sab'ina marra aw mi'a marra ó nítorí pé èmi anabi mo máa ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba lójoojúmọ́ nígbà seventy àbí gba hundred so àápọ̀ lẹ́ni tí ó máa wá forí jìn yóò máa wá forí jìn yóò máa wá wa tá a tẹ̀lé tó já anabi muhammad sallallahu alayhi wasallam sallam lára súnà nàbì náà ni pé káàna a máa pọ̀ ní ìtọrọ àforíjì wípé wọn ní ká bá wà kan tó jẹ́ ijoko ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀ èrò tá ànábì ò bá ti sọ̀rọ̀ ńbẹ̀ ẹ̀rí tá ànábì ó máa jẹun wúyẹ́wúyẹ́ anabi kọ́ ń sọ̀rọ̀ bóyá àwọn kan ló kan sọ̀rọ̀ ń tẹ́tí sí àwọn sọ̀hábà wa ní tá ànábì máa ń wí òun náà ni pé ọ̀gọ́ màá rántí sí ìṣàlá. astaghfirullah wa atubu ilayhi innaka tawwabul ghafur in tó sàjọ bẹ́ẹ̀ ni màá rántí gbólóhùn àforíjì sáà ni gbólóhùn àforíjì ni so ìgbà míì bẹ lára àwọn lára àwọn mẹsìlẹ́rù ṣètọ́ni nìyẹn àwọn nǹkan tó jápé yẹn máa ń ṣe dáadáa nígbà míì ẹ fẹ́ lò ó pé ẹ kó tiẹ̀ yóò wá sápá yẹn ní orí so anabi máa ń sọ̀rọ̀ gbólóhùn àforíjì tí n bá padà rántí máa padà mú gbólóhùn yẹn wá ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní ká jẹ́ni tí ó máa pọ̀ ní ìtọrọ àforíjì ànábì dẹ̀ fún wa láwọn gbólóhùn àforíjì kan tó tún lágbára dáadáa tíyẹn fi máa ń ra àforíjì lọ́dọ̀ ọlọ́run kíni gbólóhùn náà astaghfirullah al-azim alladhi la ilaha illa an la ilaha illa anta wa atubu ilayhi astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa alhayyu alqayyum wa atubu ilayhi anabi lára àwọn ọ̀gá gbólóhùn àforíjì ni lára àwọn ọ̀gá gbólóhùn so àwọn náà ó gbìyànjú láti máa wúwúrú àwọn gbólóhùn yìí torí pé kò rọrùn fún yẹn kó má ṣe lọ́hùn á wá wá foríjì lọ́pọ̀lọpọ̀ abẹ́ lọ́hùn kó má sọ ìforí àwọn ìṣe wa jù wá náà. Ọ̀gá mi náà sọ̀rọ̀ ìdílé náà sọ̀rọ̀ ìdílé. Allah subhanahu wa ta'ala ń tún sọ fún wa ìròyìn àwọn ẹni alìjánná ẹ̀dá pẹ̀lú àmà di àwọn ìròyìn mọ́lẹ̀ ká sì máa mú lò ọlọ́run ọba ní as-sabirin àwọn olùṣe sùúrù ẹni tí ó wà alìjánná ó bùkátà kó ṣe kínní ó ṣe sùúrù was-sabru yakunu ala thalathati ashiya sùúrù a ń ṣe lórí nǹkan mẹ́ta a máa ń ṣe sùúrù lórí nǹkan mélòó nǹkan mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ ni asọ́bùrù àlà ta'atillah asọ́bùrù àlà ta'atillah sẹ́yìn ó ṣe sùúrù lórí ipa òfin ọlọ́run ọba mọ́ ààwẹ̀ á ṣe sùúrù láti gbà á ebi lè máa pa wá òǹgbẹ lè máa gbé wá àárọ̀ ojú á ṣe sùúrù àmúmára láti lè gbà á gbogbo ti ń jẹ́ ìsìn lọ́hùn generally àti irun tá a fẹ́ kí náà ni a ṣe sùúrù láti kí a tún wá ṣe sùúrù láti pa òfin rẹ̀ mọ́ ẹlòmíín bẹ yóò kírun sùúrù kan nìyẹn sùúrù ni pé ká kírun la ká ṣọ́ àsìkò tó yẹ ká kí sùúrù kan wá ní wípé ẹni tí jàmáà jọ́ràn àyàn lé lórí kó kí ní jàmáà sùúrù mi tún ni sùúrù di mélòó bí sùúrù kíkí sásìkò sùúrù kíkí níjàmá fún àwọn ọkùnrin àwọn obìnrin sùúrù méjì náà ló ń bẹ fún wọn lábala yẹn sùúrù kíkí àti ìkí sásìkò tó a ṣe sùúrù láti pa òfin ọlọ́wọ́n ọba mọ́ nǹkan pè lófin ọlọ́wọ́n ọba ni kullu ma amara Allahu bihi wa kullu ma naha Allahu anhu imtisalu ma amara Allahu bihi wa shinabu ma naha Allahu anhu ká ṣe ń tó bá pa wá láṣẹ ká sì jìnnà sí ń tó bá kọ̀ fún wa yálà láti inú alukur'an ni àbí láti inú sunna anabuwa muhammad táǹpẹ̀ ní tọ́wọ́ ànìyẹn láàfin nínú àyà mi ọlọ́run ọba ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé qul ati'u allaha wa ati'u ar-rasula ọlọ́run ọba ní ẹ tẹ̀lé òfin allah kẹ́ ẹ sì tẹ̀lé òfin òjíṣẹ́ rẹ̀ tí í ṣe anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń sọ fún wa bẹ́ẹ̀ ọlọ́run ọba ní sọ fún wa bẹ́ẹ̀ so ipa òfin ọlọ́run ọba mọ́ sùúrù la máa ń ṣe tá a fi máa ń rúfin ọlọ́run ọba pamọ́ a ṣe sùúrù kúrò níbi ìzìnà nígbà tá a ní kápá àti lè ṣe é a ṣe sùúrù kúrò níbi olè jíjà a ṣe sùúrù kúrò níbi tẹ́tẹ́ kúrò níbi jíjọ owó èlé rìbá a ṣe sùúrù kúrò níbi ọtí mímu a ṣe sùúrù kúrò níbi máa jàǹbá àwọn èèyàn nígbà tá a bá fẹ́ bá wọn dòwò pọ̀ àmọ́ fẹ́ ra nǹkan lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan yìí bùkátà sí asọ́bùrú alẹ́tọ́ àtìlá torí pé ká pé àmánà kéyìí ó ní àmánà lórí gbogbo àwọn nǹkan yìí tọ́ àní tọ́ àní sọlẹ́ yìí ni sọ́bùrú alákọ̀ọ́kọ́ ìkẹlẹ̀ kejì tá a máa ń ṣe sùúrù lórí ẹni asọ́bùrú anil màfíà kéèyàn ṣe sùúrù láti gbójú kò níbi ẹ̀ṣẹ̀ ká ṣe sùúrù láti gbójú kò níbi kíni ẹ̀ṣẹ̀ gbogbo tá a bá ti rí pé kíní yìí ìṣẹ́ lọ́hùn ni ká jìnà sí sùúrù la máa ń ṣe torí à ń rọ̀ wá lọ́kùnrin wa à ń rọ̀ wá lóbìnrin wa à ń rọ̀ wá lọ́mọdé lágbà wa gbogbo àwọn nǹkan tá a mọ̀ fáwọn nǹkan yìí a ti gbọ́ lẹ́nu àwọn àlùfáà wa pé kínní yìí o ọlọ́run ò nífẹ̀ẹ́ sí o ẹ̀dá kan ẹja jìnnà sí pàtàkì jùlọ ayé tá a wà lẹ́nìí ẹ lọ wọrí social media ẹ rí àwọn yánmayànmayànmayànmọ́ oríṣiríṣi táwọn èèyàn ń ṣe ń bẹ̀ lórúkọ pé àwọn ń lajú kódà ẹ̀rọ àwọn ẹlòmíì ẹ̀ tún máa rí orí pẹ̀ ẹ̀sìn lára wọn ó lè bojú ó lè bolo ìbòrí àwọn míì sì ń bẹ tó yá gbọ́kàn fi àwọn ìbojú ìbòrí yẹn wọ́n fi ń ṣe ẹ̀ sí tàbí kí náà ń pè é ní. so kò ń ṣe bóníbòjú àbóníbòrí ni bọ̀tò ó máa ma tó fẹ́ fi yóò sórí ibo wájú ọlọ́run àwọn tó sì jẹ́ pé wọ́n ń lo gangan náà ń bẹ ṣùgbọ́n tó já sí pé wọ́n tún ń ṣe àbàṣà lábẹ́ rẹ̀ gbogbo wa náà la bẹ̀rù ọlọ́run níbi ìmúra wa àbẹ̀rù ọlọ́run ká má wọ ohun tí ò yẹ ká wọ̀ ká má rìn tí ò yẹ ká rìn ká má sọ ohun tí ò yẹ ká sọ ká má wo ohun tí ò yẹ ká wò ká má gbọ́ ohun tí ò yẹ ká gbọ́ ká sì má ṣe ohun tí ò yẹ ká ṣe. ẹ lọ wo àwọn ẹlòmíì ẹ lọ wo irú àwọn aráàdáradá tẹlòmíì ń ṣe lórí social media tó sì gbé síbẹ̀ yóò gbé síbẹ̀ lórúkọ pé káwọn èèyàn máa wò ó gbogbo àwọn nǹkan ẹja bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àmọ̀ wípé gbogbo àwọn nǹkan tá à ń ṣe láyé yìí ó ní ààbọ̀ àjàbọ̀ kọ́lọ́hún ọba gbogbo ń tá a ṣe torí à ń rọra wa ẹ̀dá kan ẹja ṣe sùúrù kúrò níbi ìṣẹ́ lọ́hùn. pàtàkì jùlọ tí yẹn bá wo bí àwùjọ ṣe rí bí ilé ayé ṣe rí lónìí ṣètọ́ni ti ń pe àwọn èèyàn lọ sójú ọ̀nà yìí máa ṣẹ lọ́hùn púpọ̀ jù ló fà tó fi já pé àsìkò tá a wà yìí sùúrù wa tó gbọ́dọ̀ lékún kúrò nídìí ẹ̀ṣẹ̀ kò fẹ́ẹ́ fi ọmọ ìjọmọlúàbí ti kéré nísìnyí ẹlòmíì tí bá ń ṣe bí ọmọlúàbí fún yín kó lè bá a rí ṣe ní jàǹbá ni ìyẹn wá pọ̀ yóò fọmọlúàbí bá yín lò torí pé kó lè rí yín ṣe ní jàǹbá mọ́rántì kan náà àwọn àlùfáà wa kọlọ̀ǹba nìjà ni wọn pẹ̀lú rí dáadáa wọ́n fẹ́ wọ mọ́tò lọ́jọ́ kan àwọn afẹ́ wọ mọ́tò ẹni tí Ojo jókòó sí etí ojú ọtí ẹ sí ti tó ti ojú ọ̀nà báyìí lókun táwọn ó jókòó sí ẹni tó ń wá wà ní nọ́mbà tírì àwọn síìtì ní onísìtì mẹ́ta mẹ́rin yẹn ni ẹni tó wá wà nọ́mbà tírì ó ti wá fojú sáìtì ibi tí fóònù wà ní ara wọn kì í ṣẹ̀gbẹ́ ibi tí wọ́n kọ sóun ó ṣe bí ó ṣò mùsùlùmí gidi so fóònù àpò wọn yóò padà jẹ́ kí ni ó padà yọ fóònù yẹn wọ́n bọ́lẹ̀ báyìí ó ti sáré bọ́lẹ̀ kan tó bọ́lẹ̀ àwọn gan ò tí ì fura ìgbà tí wọ́n bọ́lẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ báyìí iná rí para kú yẹ wọ́n wo àgbo báyìí wọ́n rí pé fóònù ti lọ ó ti yọ fóònù àfa àwa yìí sì ní fóònù wọn tán máa ń lò máa ń tóbi díẹ̀ nígbà tí fóònù tiẹ̀ tí ìwọ̀n tó báyìí rárá rárá jẹ́ pé gbogbo fóònù tẹ bá rà ní two hundred three hundred nísìnyí bí àwọn fóònù hundred ìgbà kan ni gbogbo ìgbà táwọn bá ra fóònù wọn lè ra fóònù four hundred three hundred nígbà náà ká lè máa fi wébi seven hundred sí i bó ṣe yọ ọ lọ nù ó yọ ọ tètè tètè àpọ́nlé ló dẹ̀ fi gbé wọn mára ìwọ ọmọlúwàbí ló ṣe kí ni ló fi gbé wọn mára tó ẹ lónìí bẹ tó já pé ó wá sí wọn yóò gbé ìwọ ọmọlúwàbí yóò gbé hàn sí yín torí kó fẹ́ bà ti yín jẹ́ kó fẹ́ ṣe yín ní jàǹbá ó sùn torí kó fẹ́ bà ti yín tó fẹ́ ṣe yín ní jàǹbá ó fẹ́ pa yín lára yóò wá fi ìwọ ọmọlúwàbí yóò fi kí yóò gbé hàn sí yín jàǹbá ló dẹ̀ fẹ́ ṣe fún yín so àwọn nǹkan yẹn ti wá pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní asọ́bìrín ashabul jannati àwọn ẹni àlùjánná wọ́n á jẹ́ olùṣe sùúrù kú níbi ẹ̀ṣẹ̀ ìwọ tó o bá ti lè rọ́jú kó o ṣe sùúrù kó o ń bí ẹ̀ṣẹ̀ àti wọ àlùjánná ó nira o ọ̀fàmù ni o anabi sallallahu alayhi wa sallam sọ fún wa wípé atadruna al-muflis. min ummati ó ṣe ọlọ́wọ́ bá ní ìjẹ́ ẹ mọ olùsì títí ẹ ti ta yányán nínú àwọn ìjọ mi ẹ wo ìròyìn olùsì títí ẹ ti ta yányán nínú àwọn ìjọ mi àwọn sàábí tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì jọ́nà lọ́wọ́ wa ní allahu wa rasuluhu ah àwọn ò máa wo allahu àti náà ló máa ń bẹ nínú àwọn yìí. anabi wa juwe ni almuflisu min ummati man ya'ti yawm alqiyama anabi ni olùsì títí ẹ ti ta yányán nínú ìjọ mi nínú àwọn ọmọlẹ́yìn mi lẹni tí ó dé ń jọ gbé ndé alqiyama ó kírun ó gbáwẹ̀ ó yọ zàká ó ṣe hajj gbogbo iṣẹ́ rí tí yẹn máa ń ṣe ṣùgbọ́n bó ti wá gbéṣẹ́ rí déhùn náà ó tún wá gbé ẹ̀ṣẹ̀ náà dé ó ṣàbùrú pélé ó jàǹbá eléyìí ó bú eléyìí ó ṣokùnfà tí wọ́n fi pa eléyìí ó jẹ owó eléyìí lọ́nà àbàjẹ́ gbogbo ọ̀nà àbàjẹ́ tí yẹn bá wù kó fi máa jẹ nǹkan oníkan ni o ó lóun fẹ́ rajà lọ́wọ́ rẹ ọ̀tọ̀ ni n tó fẹ́ rà ọ̀tọ̀ ni n tó ta fún gbogbo ẹ̀ ló láti bọ̀ tán dèdè tó lòun fẹ́ tà tó lòun fẹ́ rà ó tún dín ikùn lọ́wọ́ gbogbo ẹ̀ ló láti bọ̀ tán kò sí ìtò lọ scot free ń kò sí ìkàdí ó lásán ó ṣe ọlọ́run ọba ní àwọn tó ti wá ṣàbùrú fún yẹn àtẹni tó náà nínà yẹn jẹ ẹni tó gbá lójú wọn wàá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọn máa mú iṣẹ́ rí rẹ̀ wọn máa fi san gbèsè aburú tó ṣe ẹ̀san wọn yọ nínú nínú nínú ládàrú rẹ̀ wọn yọ wọn fi san nígbà wọn bá yọ tó bá tán wọn bọ́ síbi àwẹ̀ wọn tó bẹ̀rẹ̀ sí ní fíyàn náà san gbèsè rẹ̀ tán bá ná yóò tán tán bá ná tán tó bá ní hajj wọn yọ nù hajj ó sà máa yọ àwọn iṣẹ́ rí àwọn iṣẹ́ rí àwọn iṣẹ́ rí ó ṣe ọlọ́run ní wọ́n bá yọ tẹlòmíì iṣẹ́ rí ó tàn iṣẹ́ ibi ní òkú bó ṣe tó wá kúṣẹ́ ibi yẹn àwọn tó sì tún fẹ́ san gbèsè fún lọ́run tó ń bẹ ọlọ́run bó wa ní ẹ kò sí kò lè ẹ máa mú aburú tó yẹ àwọn eléyìí ṣe nígbà tá ń bẹ láyé in tó bá wọ́ọ̀tì dèdè aburú tó ń ṣe fún wọn ẹ yọ kó nù tiwọn ẹ dá padà sọ́run tiẹ̀ wọ́n tún máa wá dì fún un ní tó jẹ́ pé nǹkan ló ṣe ṣùgbọ́n ṣàbúrú fáwọn yìí tí wọ́n ti gba ẹ̀san wọ́n máa mú aburú àwọn yìí máa fi rọ́pò ó ń ṣe ọlọ́run ọba ní báyìí lẹ́lò ní oṣù dọ́mà náà tí ó rà sínú náà tí ó kà dọ́mà náà ó kà máa lọ́nu náà ni gbogbo oorun yẹn wọn á tán yẹn ni torí ẹ má jẹ́ àrò fáwọn jàǹbá àwọn aburú tá à ń ṣe fáwọn èèyàn bóyá ó lọ lọ́fẹ̀ẹ́ ló fò kó lọ lọ́fẹ̀ẹ́ ló fò torí ẹ jẹ́ abẹ́rù ọlọ́run ọba ẹ jẹ́ abẹ́rù ọlọ́run kódò ń ṣe ọlọ́run ọba sọ́dọ̀ pé tó bá jẹ́ pé kèfèrí náà ni kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ ni tí èyí ṣe mùsùlùmí náà lọ sí jàǹbá fún ẹni yẹn ò ní lọ bí tó tọ́ sí tó yàtọ̀ sálùjẹ́nà àyàfi kọ́lọ́run ọba ó dáa dúró kó gba ẹ̀san fún un lára mùmíní tó ṣàbúrú fún un ó tó lọ tí ó lọ gbogbo àwọn nǹkan yìí tó bà wá lẹ́rù ó tó bà wá lẹ́rù nínú tá a sì gbọ́dọ̀ máa ṣọ́ra fún gan tó máa ń jákòbá fún yàn ahọ́n wa yìí jẹ́ kan bẹ́ẹ̀ alisan alisan ahọ́n kí mo pè é ahọ́n alisan ahọ́n ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fáhọ́n o ó ń ṣe ọlọ́run ọba ròyìn ahánjọ́ kan lọ́dọ̀ àwọn sàábé sàábé kan wá ní a ṣé ṣé ahọ́n tó wá burú débi pé àwọn nǹkan tí ń jáde lẹ́nu wa tó wá lè jẹ́ èyí tí gbé wa wọ náà ni kí èsì ń tá a fara ṣe tó kàn jáde lẹ́nu wa lásán. ee anabi ni sakilatika ummuk gbólóhùn yẹn tí lárúbáwá bá sọ ọ fi sọ fún yẹn pé à ọ ti wá ń sọ̀rọ̀ báyìí àmọ́ tuma rẹ̀ tá a lè tu ní ti ládàbí ni pé à ọlọ́run jẹ́ kíyà rẹ̀ jèrè rẹ̀ bọ́ọ̀ máa ṣe ń rọ̀ ọ́ mà kọjá bẹ́ẹ̀. ìtumọ̀ bi ni ànábì wa sọ bẹ́ẹ̀ fún sàábẹ̀ wọn. ànábì ni ìjẹ́ nǹkan kan ń pé yóò sọ àwọn èèyàn dèrò ná nínú àwọn tó ṣe tó tó ọ̀nà tí wọ́n fa wọn dá. yẹn ni pé ọ̀nà tí à ń fi ahọ́n dá ó pọ̀ nínú tí ó sọ àwọn èèyàn dọ́mọ ná kódà fara ṣe tí wọ́n fọwọ́ ṣe lọ tí wọ́n fa bẹ́ẹ̀ ṣe lọ. ẹ̀yin ọmọ yìí pé àwọn oníṣọkúṣọ pọ̀ ju àwọn oníṣekúṣe lọ ni àwọn oníṣọkúṣọ wọ́n pọ̀ ju àwọn oníṣekúṣe lọ ẹ máa wo àwọn inú àwọn olórin tí máa ń kọ ìkọkúkọ yẹn ẹlòmíì lè má máa ṣe zìnnà nù wọn ṣùgbọ́n tí o bá kọ ìkọkúkọ kò tí ì gbádùn mo rí kan nù wọn ní àìpẹ́ yìí social náà ni. àwọn agbéyàwòrán rẹ̀ àti ìyàwó kan tó ní nínú àwọn títí máa kọ ìkọkúkọ láyé nàmbà wánù ni kódà wọn lè sọ pé òun gangan ni ó gbé káwọn olórin ó máa kọ ìkọkúkọ ló gbé kalẹ̀ ó tún wá sọra rẹ̀ ní ọba aláṣàkáṣà àwọn kan wá ń ṣe mọ̀ wípé ah ṣé bẹ́ẹ̀ ni ṣe mú ní àwọn tó pẹ̀lú ìkọkúkọ tó máa ń kọ yìí ṣé pé ìyàwó kan ṣoṣo náà ló ní èmi wá nígbà tí èmi wá rí kọ́mẹ́ntì èmi wá pé àwọn èèyàn mọ̀ wípé ọ̀ràn ahọ́n gan-an nígbà míì ó kó bá níwájú ọlọ́run ju ọ̀ràn lọ ọ̀ràn ahọ́n nígbà míì a máa kó bá ní lọ́pọ̀lọpọ̀ ju ọ̀ràn abẹ́ lọ a sọ pé ọ̀ràn abẹ́ náà kì í ṣàkóbá fún yàn ṣùgbọ́n ìyẹn náà wò àwọn pọ̀ ju lọ. ẹlòmíín tí ò lè tí ò lè ma fẹnu sọ ó lè ma fẹnu sọ jagajaga tó dẹ̀ yẹ jagajaga jágàjàgà reality kì í ṣe bá ti sọ gba àwọn sọkúsọ yẹn kò tí ì gbádùn tó ń ni wọn fi ma pé òun náà já òun náà lajú òun náà máa tó ń lọ òun náà máa bá wọn sọ sọkúsọ yóò máa bá wọn yóò máa bá wọn pédèkéde èso ni ànábì láwọn èso tí ń jábọ́ lẹ́nu wa òun ó gbéyàn wọ iná ó dà lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ó jẹ́ káwọn èèyàn pọ̀ nínú náà tí gbà kí mo wá fara ṣe kí mo bá fa bẹ́ẹ̀ ṣe kí mo fẹ́ ṣe sí kí mo fojú ṣe kí mo fetí ṣe yóò wá wa ká ahọ́n wa ìyẹn làdẹ́bí fi talẹni tani nínú àwa ìjọ ọ̀hún tá a promise òun pé a ṣe àmójútó nǹkan méjì tí ń bẹ nǹkan ẹyọ kan tí ń bẹ láàrin nǹkan méjì tóun tá a bá ti rí tá a bá ti lè promise òun pé a sọ àní jẹ àní fi ṣèṣekúṣe òun náà promise wà lálùjáná ànábì ní ahọ́n wa tí ń bẹ ní àárín ètò òkè àti ìsàlẹ̀ yìí àti tabẹ́ wa tí ń bẹ láàrin itan méjèèjì oúnjẹ ọlọ́run lẹ́ni tó bá lè sọ òun náà promise ẹ̀ lálùjánnà nínú àwa mùsùlùmí lẹ́ni tó ti jẹ́ mùsùlùmí òun náà promise ẹ̀ lálùjánnà tó túmọ̀ sí pé as-sabirina 'anil ma'asi àwọn olùṣe sùúrù kúrò níbi ìṣẹ́ lọ́hùn wa sabru 'anil ma'siyati sabrun 'ala ta'a kéèyàn ó ṣe sùúrù kúrò níbi ẹ̀ṣẹ̀ ìṣe sùúrù níbi ìtẹ̀lé ọ̀nà tí yẹn máa ń gbà ṣe sùúrù ní asọ́bùrù alẹ́ àkàdár almu'lima asọ́bùrù alẹ́ àkàdár almu'lima jamu kọ́dárù alàkàdárù almu'lima mu'lima bil hamza ìṣe sùúrù lórí àwọn akádàrá tó bá kúrò asọ́bùrù alẹ́ àkàdár almu'lima ṣíṣe sùúrù lórí àwọn kádàrá tó bá korò jọ́tọ́lọ́ bá gbé ilé tó bá korò ká ṣe sùúrù ká má ṣẹlẹ̀ ọ̀hún. ẹlòmíì kádàrá tó korò ló sọ ọ́ dẹni ibú ló sọ ọ́ dẹ ọ̀tá ọlọ́run ló sọ ọ́ dọ́mọ aná kádàrá tó korò lọ́lọ́run ọba gbé dé. torí pé ọmọ ẹ̀dẹ́ yìí àdámá ni pé gbogbo bí gbogbo ọjọ́ máa jọjọ́ ọdún ni ṣùgbọ́n tó tọ́lọ́run ọba yàtọ̀ sí yìí ọlọ́run ọba ní wàhálà náà bolo wọn nẹkùn bí xayirin wàṣàr bí xayirin wàṣàr fitna tan. ọlọ́run ọba ní wàhálà náà bolo wọn nẹkùn bí xayirin wàṣàr ọlọ́run ọba là á máa dán yín wò. بارك الله فيك sọlọ́n ọba ni wọ́n lára bolo wọn nàkún bí sáré wàl xayiri fitinà tani ọlọ́n ọba la àmà sókèné àmà dán yín wò bí sáré pẹ̀lú aburú àgbà burú báyìí àfi dán yín wò ìwọ ń sọ pé ìwọ mùmíní ìwọ gbọ́ ọlọ́run gbọ́ ìwọ dúró tọ́ ọlọ́run ìwọ gbọ́kànlé ọlọ́run ìwọ gbára lọ́lọ́run ó gbà pé gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àti wá gbá burú wá báyìí ẹ wò gan àti wá gbé aburú wá báyìí táburú ń bá wá dé eléyìí sojú lásán o tá n sọ fún ọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní wàhálà nàbùlù wà nàkùn bí sàrù wal khairi fitnatan á fi àmọ́ àdánwò bá yín pẹ̀lú aburú àti oore láti fi ṣe fìtínà fún yín ìyẹn ló fà tó fi já sí agbọ́dọ̀ pèsè ẹ̀ máìndì wa gan agbọ́dọ̀ máa ronú ìròyìn pé gbogbo ìgbà ìta afẹ́ náà ni ó máa wá ìta afẹ́ náà ó ṣe kí ni yóò wá njọ́ kan ìta afẹ́ ó wá njọ́ kan àmọ́ àṣà àti ìṣe ọba adẹ́dá òun ni pé kì í ṣe pé gbogbo ìgbà ìtẹ̀yìn òfẹ́ náà ni máa ṣe kí ni ni máa gbé wá ìta afẹ́ máa pọ̀ ju ìta afẹ́ lọ agbọ̀ yìí ìwọ́n lè máa wọ pé èmi náà ti fẹ́ lówó bíi Dangote látijọ́ mi ò tí ì ní ẹjọ́ á ní tí mo fẹ́ pọ̀ ju sí ìfẹ́ lọ tí n bá ti lówó bíi Dangote gbogbo nǹkan olówó ṣe gbogbo tán ní rárá irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o tọ́lọ̀ wọn bí òsì sówó náà tọ́lọ̀ ń bá gbé tó bá ti àìsàn kan tó ti bọ̀ yẹn la kéèyàn ò lówó tí ó sì gbádùn yóò mọ̀ yìí pé àṣebò ń ṣe wà tẹ́lẹ̀ tóun ò lówó tóun ò rí tọ́lọ́run wá gbé ní tóun ó máa náwó lé lórí báwọn àti oore lọ́lọ́run ọba ṣe fún ọláì oore torí ẹ ọlọ́run ọba ní wasọ̀bìrín asọ̀bìrín àwọn olùṣe sùúrù dára sùúrù ní ká ṣe sùúrù lórí àwọn ntọ́lọ́run bá gbé bá nínú àwọn akádàrá eléyìí tó bá lé tó bá lé lára wa á sùúrù ọlọ́run ọba adẹ́dàá wa subhanahu wa náà ọlọ́run ọba ní àti àwọn olùṣòdodo àwọn olódodo olótìtọ́ wọ́n ṣòótọ́ wọ́n ṣòdodo pẹ̀lú ìgbàgbọ́ wọn wọ́n yìí ṣe òpùrọ́ nínú ìgbàgbọ́ bákan náà wọ́n ṣòótọ́ pẹ̀lú ìgbára lọ́lọ́run wọ́n ṣòótọ́ pẹ̀lú ìtẹ̀lá nàbì sallallahu alaihi wasallam wọ́n sòótọ́ pẹ̀lú ìmánì wọn àti ẹ̀sìn wọn tí wọ́n láwọn ń ṣe wal qanitin. ọlọ́run ọba ní àti àwọn al-qanitin àwọn olùsìnláwọn al àwọn olùsìnláwọn dára àròyìn àwọn ẹni àbújá náà ní ó mélòó ó di mẹ́ta al ìmọ̀ àṣìláwọn téèyàn jẹ́ pé Allah nìkan ní jọ́sìn fún dára téèyàn fi jẹ́ ní àlùjánnà nìyẹn àá sin lọ́hùn àmọ́nà tá a gbà sin lọ́hùn ni ọ̀nà tí ànábì sallallahu alayhi wa sallam ń gbà júwe ẹ̀sìn fún wa a ní sin lọ́hùn pẹ̀lú àdádálẹ̀ àwọn tí a kàn gbé wá látọwọ́ ara wa àbí ntẹ́nìkan kan gbé àgbélẹ̀rọ rẹ̀ tó wá pè ní Islam fún wa a ní ti sin lẹ́yìn ìgbà tá a bá ti mọ̀ pé eléyìí àgbélẹ̀rọ ọwọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn kan ni kì í ṣe tàtọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ràn nẹ́bì kódà àwọn sàábé tẹ rí òun báwọn sàábé ṣe rí òun mọ́ṣe lọ́lá tó òun kò sí sàábé kan tó wá ṣàgbélẹ̀rọ ẹ̀sìn kan tó wá pè tó wá tó wá gbé láwọn èèyàn lọ́wọ́ pé ẹ máa fi sin lọ́hùn kò sínú àwọn sàábé ànẹ́bì ẹ lè rí pé sàábé kan o ó wá ṣàgbélẹ̀rọ nǹkan kan o èyí ànẹ́bì tí wọn ò ṣe lójú ayé ànẹ́bì èyí ànẹ́bì ò kọ́ wọn èyí ò pè wọ́n kalẹ̀ ṣe ànábì wa kú táwọn sàábí wa bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn ká lè ṣe rárá ọwọ́ tí wọ́n ń kọ́ àwọn èèyàn náà ní dèdè ní ànábì kọ́ wọn wọn kọ́ àwọn èèyàn ní nǹkan míì ayé tiwa lónìí làwọn èèyàn ti rí wípé táwọn ò bá tí ì máa gbé àgbélẹ̀rọ ìlànà ìjọsìn káwọn gbé kalẹ̀ fáwọn èèyàn àwọn ò lè lérò lẹ́yìn àwọn ò lè rí sí ọlọ́run jẹ́ wọ́n wá gbé sí ọlọ́run gba ọ̀nà jàǹbá wọn ṣàlàyé ibi bí nǹkan tá nẹ́bí mú wa a ṣàlàyé àwọn nǹkan tí ò nítumọ̀ tọ́lọ́run fẹ́ràn nẹ́bí. kódà wọn á débi wípé ẹnì rẹ ni ọlọ́run tí ò ní kírun ẹ̀yin lẹ́ ń sọ pé kò kírun ń kírun ló ojú yín ló ti dọ pé kò kírun ń kírun ó wàá da gbogbo ní ojú kódà rẹ nìkan yìí adẹ̀tí ma ti pé ṣé àwọn ti wọn àwọn rìpọ́tù pé kì í kírun pọ̀ gan-an rìpọ́tù ká má gbààwẹ̀ rìpọ́tù yẹn pọ̀ látọ̀dọ̀ àwọn tí ń tẹ̀lé wọn náà ní o wọ́n tún wáá fi ròyìn iṣẹ́ òtájú lẹ̀ àdábì nínú àwọn àfáàgbà tá a ti mọ̀ láfáàgbà ńlẹ̀ yóò bá tó jẹ́ àfáà fún bàbá Kamalu dina al-Adabi ghafara Allahu lahu wa rahimahu Allah àwa ni àfáwọn náà yìí tún kírun yóò tún wá ṣe nílé mà pé àwọn ò tún gbélé yìí kí àwọn náà yìí tún kírun tó bá jẹ́ pé bá ti wí ló bá rí lóòótọ́ gbogbo ìròyìn tẹ́ fi ń ròyìn wọn yẹn kò kì í ṣòròyìn àwọn ẹnìkan àbáwọn èèyàn bú tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló bá rí o ìròyìn ò sí fáwọn èèyàn kan àbáwọn èèyàn bú torí pé làkọ́dí kánà lakum fi rasulillahi uswatun hasana bànkì. ọlọ́run ọba ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe tó dáa ó wà fún yín lára òjíṣẹ́ ọlọ́run ti ṣe ànábì Muhammad òun lẹ́ẹ̀mọ àwòkọ́ṣe ibo la ti rí pé ànábì ò kírun pé ànábì wa ní mo ti wá dépò kan yẹn lọ́ máa kírun táwọn sàábì fi máa dá tó ànábì pé sànábì ń kírun àbí èkírun tó máa ní à àyèrí bàbá kó kírun kò ṣẹlẹ̀ sànábì rí kódà ńgbà tó rí ànábì ànábì tó yá kí wọ́n bá ti pèrò báyìí náà ní bìlá ànábì ó sì máa bọ̀ ànábì ló tún lídìí àwọn èèyàn kírun wàláì mo máa ń lẹ̀ yóò báyìí ṣé ò tó já sí pé mo mọ méjì bẹ́ẹ̀ mo mọ méjì bẹ́ẹ̀ mo tún lè jó kan máa kan di mẹ́ta àfa àgbà sí ni wọ́n lẹ̀ yóò báyìí láàyè sọ̀lúnà lè náà ti jà máa àtẹ̀ wàlá ìsọ̀lúnà láwọn ìmáàmà wọ́n yìí kírun wọ́n yìí lídìí àwọn èèyàn kírun kódà àwọn yóò kí jàmá nínú mọ́ṣáláṣí wọn o ṣùgbọ́n àwọn ò ní wá kí wọn ní bá wọn kí wọn yẹn ní ìfẹ́ máa dárúkọ ni mo mà tó dá mi lójú ni o tó dá mi lójú mo mà kan ní eré Ọ̀ṣọ́dì mo mà kan lérí akókà mo tún mà kan náà lérí àbìkan náà tí mo mọ̀ tó dá mi lójú ńgbà táwa náà jẹ sọ́dọ̀ wọn lẹ́yìn tí màtá bá ti kí i tó ṣe kótóbà jimá tó bá ti lè gorí òkè wọn lọ báyìí kẹ tó pé wọn ń sálẹ̀ bóyá tó máa fẹ́ wá lídìí àwọn èèyàn fún àwọn aṣẹ wíìlìdì tìjà níyà wọn tí wọ́n máa ń ṣe lẹ́rìí wọn. nígbà tí ẹ̀yà gan wọn ọjọ́ jimá nìkan ni ó bọ́lẹ̀ wá lídìí ayé lọ́la tó kò bọ̀rọ̀ gbogbo ọjọ́ yòókù àti ní khalifa tí ó máa lídìí àwọn èèyàn wọn ò ní bọ́ọ̀lẹ̀ wá kírun pẹ̀lú pé ṣùgbọ́n kò sí gbogbo nǹkan míì tó jẹ́ pàǹtí tí wọ́n tó wà lójú ọ̀nà wọn tí wọ́n fẹ́ ṣe ń bọ́lẹ̀ mo sì lóyìn àti yára pé mo wà ń bẹ̀ báyìí ni wọ́n sọ fún mi wọ́n ní èékí jàmá àti ẹ̀dí èékí òun àwọn lèmi ò rò bẹ́ẹ̀ wọn àti wọn á ní máa kí òun torí pé nǹkan tó yé àwa nígbà táwa ń ṣe kò jẹ́ káwa gbà pé àbò lè lò sọ pé òun jẹ́ni ọlọ́run tí ò kéwù yẹn làá tó àwọn àwọn pé kò pọ́sibù mo wá lọ ṣe ziara ṣéwù náà ṣéwù òun náà ti kú ń sìn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kan nu wọn ló kù tí ètí ìgbò bọ́lọ̀ ń jẹ́ kán láti bọ̀ tó dáa bọ́lọ̀ ń jẹ́ wọn ó kú lórí mo fẹ́ sọ yìí náà ti kú mo wá lọ ṣe ziara mo lọ ṣàbẹ̀wò mo wá débẹ̀ kí sọ̀lá àbá búbúbú náà ni tí wọ́n sábà máa pàlọ́ àpamọ̀ báyìí àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí gbogbo ẹ̀ wọn làwọn ń sọ bàtì náà wọ́n ń sàkíkà ẹ sábà máa gbọ́gbọ́ púpọ̀ náà ni tá à ń gbọ́ gbogbo asáàpọ̀ aṣùgbọ́ síwájú wọn ẹni tí ń rọ́ka ẹsẹ̀ ọ̀tún tí ń rọ́ka ẹsẹ̀ òsì ẹni tí ń tẹ ọwọ́ tá à ń bá wọn màsáàjì lọ́dún náà lọ́hùn lọ́dún náà lọ́hùn àwa débẹ̀ òkè kan náà ni àwọn ń gbókè mọ́tàṣí wa ń sálẹ̀ wọn ò sì dàgbà wọn àdàgbà débi kí wọn má bọ́lẹ̀ wá pé wọn àdàgbà tó bá wọn kódà tó fi kú náà wọn ò dàgbà kọjá kán bọ́lẹ̀ wá pé wọn tí ò bá sáré àsìkò zúri wá tó làwa àpèrún nínú mọ́sálásí bá a gbọ́ èmi bọ́lẹ̀ àtàwọn tí àwọn náà bọ́lẹ̀ àlọ́kẹ́rù jàmá àtúnkẹ́sà tún padà bàbá yóò bọ́lẹ̀ wá kírun ibi tí wọ́n jòkó sí lórí àgbàǹtara tí wọ́n nasẹ̀ méjèèjì tọ̀tọ̀ọ̀tọ̀ báyìí táwọn èèyàn wá màsáàjì ká wọ́n màsáàjì ká ẹsẹ̀ ká ọwọ́ wọ́n bá wọn tẹ̀ ẹ́ torí ibẹ̀ náà wọ́n jòkó sí máa dìde. asiri náà tó tó wọ́n tó pèrún asiri àwa kan tó bọ́ọ̀lì lọ kírun ṣe é ráwọn àtàwọn tí ń bá wọn tẹ ìka òun kò sẹ́ni kankan tó fi wọ́n lẹ̀ tó lọ kírun àtàwọn náà máa dìde àti zuri àti asiri nígbà tí mo wá kí asiri tán mo ti rí ni mo fẹ́ rí báyìí lè mú wa jáde ọdún tí mo dọ́dọ̀ bàbá nǹkan yìí náà àmì ò lè máa tẹ̀lé àwọn ọlọ́ àwọn èèyàn báyìí ní jọ́nà lọ́hùn tá máa bá díẹ̀ ìlànà wíìrìdì ilẹ̀ yá yín. so àwọn òròyìn àwọn tó jẹ́ àwọn olùsìn lọ́hùn ìbáàjà sábà sọ pé alikọ́ọ̀nì tí tọ́lọ̀ bá ní àwọn olùsìn lọ́hùn ìsìn lọ́hùn tọ́lọ̀ ń sọ ń bí kìí ṣe àwọn nǹkan àdáda rẹ̀ ní ń sọ o àwọn tọ́lọ̀ ń fẹ́ràn nẹ́bì ní ń sọ àwọn àkọ́kọ́ tó wá kọ́kọ́ kó síbẹ̀ làwọn tó jọ́ra yàn àkọ́kọ́ ọ̀jọ̀sìn tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn ẹni àlùjánnà kí wọ́n ó jẹ́ olùsìn lọ́hùn alùkọ́ọ̀nì tìǹà àwọn olùsìn lọ́hùn tààrà àkọ́kọ́ rẹ̀ ní ìmójútó ọ̀ràn àyàn èèyàn kírun ìṣáì ó wá ń bọ̀ wá kí tàràwì tàránṣẹ́ kò kírun ìṣáì ọwọ́ ló ń fẹ́ kí tàràwì tàràwì náà ń pè ní aṣáámú bóyá kó lè yé ọlọ́run rán ní aṣáámú kí ọ̀ràn àyàn sí anya na náà torí pé nínú alhadisul kudusi ọlọ́run ọba ní mi ò mi ò ní ma ṣe nǹkan láti fi súnmọ́ mi kó dùn mi kí n wá nífẹ̀ẹ́ sí tí mo ṣe lọ́ràn àyàn lé ní orí sòtórí ẹ̀ àwọn ọ̀ràn yẹn là kọ́kọ́ lẹ́yìn náà àwọn tọ́lọ́wọ́n bá tún ṣe ní nàbìlà wáyé. àtàwọn olùnáwó àwọn olùná tí wọ́n ní sójú ọ̀nà ọlọ́run olùná dúkìá wọn olùnáwó olùnára sójú ọ̀nà ọlọ́run ọba lára ń tà máa ń ná òun náà ní ìmọ̀ ìmọ̀ lára ń tà náà ní àwọn àbá tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń ṣàlàyé ìmọ̀ wọ́n ná ni níná náà làwọn náà ná àwọn táwọn náà náwó pé ibi tó bá fẹ́ láàyè ẹbí ń bí ẹbí ń bí ẹbí ń bí àwọn náà náwó ni gbogbo irú àwọn tó rí bí abẹ lọ́hùn kọ́lọ́n bá ní ṣàlékún gbàdúrà fún wọn àwa tí a hmm. jẹ́ àáfàá náà àtàwọn tó tún já wọn àáfàáfà yóò làwọn tó já wọn àáfàáfà àwọn tó já wọn àáfàá wa gbà abẹ lọ́hùn èyí táwa náà ná ọlọ́run kó fa àlùbáríkà sí hmm. àlùbáríkà rẹ̀ ni pé kó máa pọ̀ sí ó sì tún máa yé sí i wa ká wa ní ìkúrírí pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ kó ṣe bá wa náà arzikí mm. tí yẹn fi máa pa ìnáwó pọ̀ má ìnáyí mà kọ́lọ̀ kó ṣe bá wa náà mm. torí tọ́lọ̀ bá ṣe fún yàn ọlọ́run kó nǹkan méjì fún un yóò máa náyí mà yóò tún wá rí owó tí yóò tún máa ṣe kíní yóò tún máa ná orí méjì ni àwa náà fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ kó ṣe àwọn tọ́lọ̀ wa jẹ́ pé owó lọ́lọ́run ọba fáwọn tí wọ́n ná ọlọ́run máa gbà lọ́wọ́ tiwọn náà bá a ti tọrọ kọ́lọ́run ó ṣàlékún àlùbáríkà sí tàwọn àfa kó bá ní ṣe àlùbáríkà sí tiwọn náà kó sì gbàdúrà wọn ọ̀lẹ́lá ilaha illallah ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo yìí ẹni àlùjànnà lára àròyìn wọn náà ni pé wọ́n tó jẹ́ olùdáná tí wọ́n ní síbi tọ́lọ́run bá fẹ́ ká náwó sí gbogbo ibi tó bá ti bá ọ̀nà tí àgbà náà lọ tá a sì gbà ládàá ojú ọ̀nà ọlọ́run ní gbogbo ẹ̀ ìyẹn lè fi máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tá a bá dérú àyè báyìí wípé ìwọ tó wà ń wájú eléré tó ń fowó náà lórí ṣé ẹ̀mí rẹ̀ ń sọ wọn bí bó ṣe ń ná lówó òun máa kọ́ ládàálẹ̀ fún ọ àbí wọn ní kàn kankan. bàbá yìí dákun ẹni tó dún wájú eléré má jẹ́ ń darúgbó eléré kan tí ń kọ fújì tí wọ́n ń ná lówó tí wọ́n ń fẹ́wó lé lórí ṣé wọ́n máa kọ́ ládàálẹ̀ fún pé ń ṣiṣẹ́ rí ni wọn ní kàn kankan lẹ̀ fún o lè lọ free wọn ò kọ́ láadá wọn ò tún wá kọ o lè lọ free hmm. tó bá ti lè ṣe nǹkan kan yóò bọ́ sí kanú méjèèjì ó lè bọ́ sí ààyè láadá gbígbà àbáyé ẹ̀ṣẹ̀ tẹwàrà àwọn kankan bẹ bí a àwọn yẹn máa ń kówó lé lórí ni tó yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run kò ní ní àbọ̀ rí fún wọn òun náà ni gbogbo à ń kówó lólórin lórí kò lábọ̀ rí kankan torí iṣẹ́ tọ́lọ́wọ̀n bá ti àpúrúfù kéèyàn ó máa ṣe láti máa fi gbowó ẹni tí máa ń kówó lérú iṣẹ́ bẹ́ẹ̀ lórí kò lè ṣe kíni kò lè kò lè rírè jẹ́ wájú ọlọ́ kò lè rírè jẹ́ wájú ọlọ́ kéèyàn kan sọ pé òun kàn ń pa àwọn yẹn lẹ́nu òun kàn ń ṣẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ lòun ṣe káàkiri náà wọ́n á kówó fún un ìwọ́tọ̀ bá ń kówó lé ẹlẹ́fẹ̀ lórí òun lè jèrè owó yẹn wájú torí pé ọlọ́run ọbọ rẹ kọ́mẹ́ǹdì yẹn àti iṣẹ́ tí yẹn máa ń kówó lé gbogbo ọ̀nà tá a gbà náà ń tọ́lọ̀ fún wa ní owó yẹn ọlọ́run ọba ti sọ bá ti náà ìyẹn ló fà tó fi yá sí gbogbo àwọn ọ̀nà tá a máa ń gbà ná owó téèyàn máa ń gbà fi jèrè rẹ̀ wájú ọlọ́run òfin téèyàn lè kó síbẹ̀ fi ní gbalada èrè lórí ẹ̀ ọlọ́run ọba ṣe ẹ lọ gbogbo àwọn ọ̀nà téèyàn gbà náwó pátá gbogbo ẹ̀ lólófin ká fúnyàn lẹ́bùn a ń gbalada lára rẹ̀ ó lófin tí ò ní járí ládàgbà ká fún yẹn ní sàárà ládàwà lórí ẹ̀ ní tí ò ní járí ládà yẹn gbà ó lófin ká tajà fún yẹn ká rajà lọ́wọ́ èèyàn kéèyàn ó jáde ní ìdìbò lọ́mọ tajà ẹni tí ń tajà iṣẹ́ mùbáhù ni iṣẹ́ tó tọ́ ni tó bá jẹ́ pé nǹkan àláàlí ní ta ṣùgbọ́n ó wá jáde pé ah ọkùnrin ni mí ọ̀ràn yẹn ni kí n wá tíyàwó àtọmọ́ jẹ tó bá dé apc ah mo jáde lọ ìyàwó ń bẹ́lẹ̀ ọmọ bẹ́lẹ̀ wọn jẹun àníyàn pé kébí má pa ara alẹ́ ẹ̀ ló fi lọ ká tọ́jú ara alẹ́ wa iṣẹ́ olóore ni gbogbo lílọ bíbọ̀ rẹ̀ òun yóò ṣe kí ni yóò gbà dáadáa tíṣà ló jẹ́ ni fún kéwú tíṣà ló jẹ́ ni fún wèé ẹni ọ̀nà tí yẹn bá ń gbà ṣe pé òun fẹ́ òun fẹ́ pé ojúṣe tọ́lọ́wọ́n bá lábọ̀ ńlọ́rùn tó jẹ́ pé kò ṣeé pé àti kéèyàn ó ṣiṣẹ́ kó rówó ó wá lọ ń ṣiṣẹ́ láti rówó tí ó fi pé ojúṣe yẹn mi ṣe ń lọ bí iṣẹ́ òun ti ń bọ̀ yóò máa gbalada torí ànábì tó ń fàdúrà lé pé àwọn ìjọ mi tí wọ́n ń jáde lé tán wá bí àbùkátà ó ti bí yá ànábì ni ọlọ́run bá ń fa àlùbáríkà sí lílọ àti bíbọ̀ wọn ànábì tó ṣàdúrà fún wọn. so torí àwọn nǹkan yẹn aláàtìgbọ́ bọ́ ní ìsìnkú kan wá ṣiṣẹ́ mo kówó jọ tán mo á déwájú eléré kan mo á bẹ̀rẹ̀ sí ní na tí ìbáyé pé ńgbà tí ìjọba tó fòfin dè wọ́n yìí ẹlòmíì ọwọ́ tiẹ̀ tí ń rú àti máa ń fún ọwọ́ náwó ó tún wá gbé machine tàbí náwó báyìí wọn wà kó sínú ẹ̀ ó kàn máa tẹ̀lé ìgbà tí wọ́n á ti tẹ̀ báyìí ó kàn máa fẹ́ ẹ̀kú bẹ́ẹ̀ ni ìgbà tí atẹ́gùn fẹ́ pípa. òun gan òní máa yẹ yóò kàn pé òun gbé e síbẹ̀ ni kò mọ iye tó ti ná jáde tó bá tó bá stọ́ọ̀pù kò lè mọ iye tó ti ná. òun kárẹ̀ ọlọ́run ọba ni wọ́n ṣe ni wọ́n kọ́ eléyìí sẹ ẹlòmíì ó lè má tẹ ẹlòmíì lọ ṣùgbọ́n àwọn afa àgbọ́dọ̀ sòótọ́ àtòdodo sẹ́yìn náà bá ti lọ jókòó ẹ̀yin ẹ bá ronú dáadáa ẹ rí i wípé ẹ rí i wípé láàárín àwa tá à ń sọrú eléyìí àtàwọn tí wọ́n ń sọ òdì kejì ronú ẹ mọ ibi tó dodo wa wọ́n yẹ pé ẹ fẹ́ ẹ a máa ń náwó fáwọn tí wọ́n ń gbìyànjú àti ṣiṣẹ́ tí wọn ò ríṣẹ́ ó kọ́ṣẹ́ kò ní níṣẹ́ irú owó tó ń wéṣì ń tí wọ́n náà mà pé tó o bá lọ fẹ́ lọ́wájú eléré kan eléré kan fẹ́ kọrin lónìí wọ́n á fẹ́ lọ́wájú rẹ̀ síbi ó kàn kí ọ náà ní àjàjẹ́ ọmọ ewúrẹ́ àyíkẹ́ ọmọ àgùntàn tó bá sì ti kí ọ ti tán olúwa wò pé ọ̀dọ̀ ẹni tó ń lọ yìí five million ló fẹ́ ná bẹ́ẹ̀ ẹlòmíì ná jù bẹ́ẹ̀ lẹ́wọ̀ o tó bá gbé pọtifólíò owó tẹ̀lé báyìí yóò bá ná tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ tán kó tún ná mọ́tò kó ná fìlà kó ná agbádá kó ná tó bá tún lo aago góòdì sọ́wọ́ báyìí tún ná gbogbo ẹ̀ papọ̀ kó tó kó wọn jẹlé rẹ̀ yóò wá ná tó lé ní five million ẹlòmíì ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wà lọ́jà káàkiri tí yàtọ̀ tó bá dé ìwọ náà eléyìí ẹ̀yin náà ẹni tẹ́ mọ̀ yín pé ìyá ń jẹ́ tìrápẹ̀rẹ̀ ní ara rẹ̀ ẹlòmíì ń bẹ tó o bá tó o bá ṣí fún tó o gbà tó wá rọra rọjà five hundred thousand àbí three hundred thousand síbẹ̀ fún ọ gbígbà ti pé wo bùkátà gbèsè ayé ẹ̀ yóò rọra máa mánéjì ẹ̀ títí mo ti rí mo ti rọjà mo irú five million tó ná fẹ́nìkan ohun tó ná dànù yẹn ó lè fi ó lè fi ó lè fi gbé èèyàn márùn dìde ó lè fi gbé èèyàn márùn dìde tó wá rí olórin bẹ́ẹ̀ náà fún yẹn ẹ̀ mọ́ tólórin bá ń ṣàdúrà fún ọ pé kò ní tán lọ́wọ́ ẹ owó ọwọ́ rẹ ò ní tán àsìkò gbà tó náwó fún ló rántí rẹ nú àdúrà o tó o bá ti ná fún un tán tẹ́lómi ti bọ́ síwájú ẹ̀ báyìí kó ti gbàgbé ìwọ kò rántí ìwọ mọ́ tó bá tó lè padà wá lẹ́lẹ́kejì ló tún rántí ẹ̀ pé ó náwó fún mi lẹ́ẹ̀kan ó tún fi wá náà mí ó ṣe mo dúpẹ́ ọmọ àjàdí tó bá ti kó wájú ẹ̀ ó ti gbàgbé ẹ̀ tó bá tiẹ̀ wá délé tí ò sí tẹ́ àti ẹni àkọ́kọ́ àti ẹni kejì àti ẹni kẹtẹ ẹ̀ síwájú ẹ̀ tẹ́ ẹ̀ náwó mọ́ kò rántí yín mọ́ kódà kò ní rántí kọ́lọ́ òjò ó dáa fún yín ṣùgbọ́n gbogbo àwọn tó já wọn tá à ń wí yìí tí máa ń ṣàdúrà fún yàn láyé rẹ̀ tán bá ní àdúrà rẹ̀ kan dá sí mẹ́wàá ìwọ bẹ́ẹ̀ kó ìlọ́po mẹ́sàn-án dẹ̀ tí ó máa ṣe fún ọ lójoojúmọ́ èyí tó sì fún òun kò tó ń tó lọ bí ṣòfò òun ò wá ní gbàgbé rẹ̀ yóò máa wá ṣàdúrà yẹn lójoojúmọ́ lójoojúmọ́ yóò máa ṣàdúrà. gbogbo àwọn nǹkan àwọn ọ̀nà ṣe rí nìyẹn ìwọ náà máa ṣe ẹ̀mà báàlì ìsánù àlẹ́ anáfi ibà fi rọ̀ èèyàn náà máa ń tó dáa ìwọ tí wọn náà lọ náà bí tó lọ máa fi òkàfẹ́ ìwọ náà kàfẹ́ lọ púlò lásán ni pé káńsà dárúkọ wọn náà nínú láìfù kan àbí kírẹ́dì kankan ní oko kìkì nìkan tọ́wá ìdí kí ọtọ̀ bá ti lówó lọ́wọ́ má ọ̀ ní mánu wọ́n ti kí àwọn kan lánàá sàn lówó má lónìí wọn àná tí wọn o wọn àná ti wọn kódà mo mọ èèyàn kan mo mọ èèyàn kan tó yá sí èmi àtẹnìkan sì ń sọ̀rọ̀ ẹ̀ ní láìpẹ́ yìí nínú nínú kò tí ì ju bí abẹ́ ọ̀sẹ̀ kan lọ sísìn òun náà lówó lọ́wọ́ dé báyìí ìnákúná yìí pọ̀ fáwọn elérìn ìfẹ́ máa dárúkọ àwọn elérìn tí náwó fún ìnákúná yìí pọ̀ látara ìnákúná mo fi yẹra fún pé eléyìí tí ó fẹ́ ó lóun fẹ́ máa òun fẹ́ máa wà pẹ̀lú yàn àmọ́ gbogbo ranù yìí à ń bá a sọ kò jáwọ́ mẹ́wọ́ eléyìí máa fi dọ̀tí yí wa èmi ò sì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ń gbà tẹ́mi ń bá a sí àmọ́ ní nànà kùnà fáwọn eléré àtàwọn ọlọ́tí tán a sọ̀rọ̀ pé bóyá ká tá a bá súnmọ́ nígbà tó fẹ́ súnmọ́ wa bóyá a lè rí dáadáa ṣe lára ẹ̀ ni nígbà tó yẹ pé a ti gbìyànjú kò yí kò yí di hàn nísìnyí Allahu Akbar tó bá jáde tó bá jáde báyìí tó bá lóun fẹ́ lọ sí fàájì báyìí pásò pásò báyìí yóò kó síbi kó síbi kó síbi kó síbi yóò lè dì síbi ọ̀nà mẹ́fà báyìí yóò na tán kó tó jáde ńlẹ̀ ọtí kó tó dí padà dé yóò na tán ńlẹ̀ ọtí wàláì nísìnyí nísìnyí kódà ìyàwó rẹ̀ ń fẹsẹ̀ kiri ọjà ń sìn gbogbo àwọn eléré tí náwó fún jọ́nà lọ́hùn orí náà rí o gbogbo wáàsí yìí náà la ṣe fún wọn jọ́nà lọ́hùn àwọn àfáà yìí ò já ni. kó wá láwọn kan tó ti fi kiri òun ṣe dáadáa fún tẹ́lẹ̀ wo ifi ńlá dànù àdúrà àwọn èèyàn gan òní jó ṣubú tọ́lá làwọn máa wo ànábì sọ pé ọlọ́run ọbọ̀ máa ràn yín ṣe pẹ̀lú àdúrà táwọn ọ̀lẹ́ bá ń ṣe fún yín àwọn ọ̀lẹ́ nú yín tó ń ṣe fún yín ọlọ́run máa fi ràn yín ṣe àwọn aláìní tó ràn lọ́wọ́ àdúrà àwọn tí wọ́n ń ṣe fún ọ̀hún ọlọ́run máa wò mọ́ ọ̀la òní ṣubú gbogbo àwọn nǹkan yìí ká lọ nínú ẹ̀kọ́ náà. wàá ní ọlọ́run bá ní àtàwọn tí wọ́n ń ṣe stikfaru àwọn tí máa ń tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ nínú ìròyìn ọmọ àlùjànnà ni ká máa tọrọ àforíjìn ìtọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ nínú ìròyìn ọmọ àlùjànnà ni so ọlọ́run wá tún sọ àsìkò tó lọ́lá jù téèyàn fi máa wá àforíjìn ọlọ́run òun náà ni àsìkò sáárì sálùfájàrí ò tí ì yọ tán ànábì náà sì ròyìn àsìkò ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ta ló ní tí ń dùn tó fẹ́ béèrè kí n ṣe fún torí ẹ̀ à ń rọ gbogbo wa ẹ jẹ́ àsìkò ọwọ́ ìgbẹ̀yìn tí sáré ó fẹ́ lọ mọ tóun tí wọ́n fẹ́ lọ mọ tí àlùfájàrí ó fẹ́ lọ mọ tó pé wọ́n fẹ́ pè wọn àlùfájàrí òun ẹ̀jẹ̀ a máa fi ṣèbáadà kódà bá báyìí kó ń jẹ náà làbá ń jẹ mọ́ rántí àdúrà láàrin wa tọ́lọ́hún bójú rabbana nǹkan pọ̀ ń kálukú wa tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ara àwọn àsìkò gbígbàdúrà nìyẹn so lára àròyìn àwọn ẹni àwọn ẹni àlùjànnà òun náà ni pé wọ́n á máa sọ àwọn àsìkò tó pàtàkì láti fi sin lọ́run láti fi tọrọ àforíjì náà. الله أنه لا إله إلا هو والملائكة والملائكة وأولو العلم قائما ọlọ́run ọba ní òun jẹ́rìí pé làgùsọ bóyá àdúró bá inshallah so inshallah ta'ala àdúró báyìí ẹ eléyìí tá a ṣe iná kọ́lọ́n púpọ̀ àlùbáríkà sí tó bá dọ̀la àmọ́ tẹ̀síwájú inshallah ta'ala àbẹ̀lẹ̀ àwọn àlàyé tá a mú ẹ̀kọ́ lọ́njú ṣe wá láǹfààní kó sì wúlò fún wa kó lò ní sábàbí oríire fún wa láyé nínú sàrí àti níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama hada wa sallallahu wa sallama ala nabiyina muhammad wa ala alihi wa ashabi atúnfàsùkò ibelon lọ́hùn fún gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n ná ẹ̀ tá a bá ní àná kì í ṣe ìyẹn máa ń ná fúnlé ọlọ́run tó jẹ́ mọ́ṣáláṣí a máa ń ná fún àwọn ẹrúsìn ọlọ́run láwọn tí ń ṣàmójútó rẹ̀ ni àbí àwọn àwọn ẹlòmíín náà ní tatari pé wọ́n bùkátà sí pé ká ṣe dáadáa sí wọn torí pé àwọn ẹlòmíín ń bẹ mọ́ṣáláṣí nìkan ní focus wọn à focus àwọn èèyàn Masalasi nìkan dẹ̀ kọ́ ni ṣẹ̀ríà pèpè sí pé ká ná sí ẹni tí ń ná sí mọ́sálásí òun náà ń ná ni o ó ṣe pàtàkì ṣẹ́rí àwọn ẹ̀dá ọlọ́run náà òun náà tá a bá ń ṣe fáwọn náà iṣẹ́ olóore ni o wàlá iṣẹ́ olóore ni ó ní ẹrú ọlọ́run ọba kan kọ́lọ́mbà ni ṣàlékún dáadáa rẹ̀ kó ṣàlékún dáadáa rẹ̀ kó ṣàlékún dáadáa rẹ̀ ó dẹ̀ ní kán wá àwọn èèyàn tí wọ́n já àwọn àgbàlagbà báwọn míì tó jẹ́ pé bóyá ìlera kankan ó sọ fún kanú àwọn àfa pé kán wá hundred kán á fún wọn ní ten thousand bí èlò ló ti náà hundred thousand tẹ́tẹ́ ìyẹn hundred ten thousand one million ló ti náà yẹn inú àwẹ̀ yìí náà ni o so àwọn èèyàn ló ṣe kí ni ló focus kan wá àwọn èèyàn kan jẹ́ àwọn àgbàlagbà àtàwọn hundred kan fún one hundred ten thousand kódà ẹnìyẹn wọn ló tún ẹnìyẹn tún sọ pé ah, ó wù kó n ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ gbogbo ẹ̀mí ò ní pé kó n ṣe ní tí ó lọ kojú bíi márùn àmọ́ agbára ò gbé yìí ah, tó ṣe náà ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run fa àlùbáríkà sí ṣe mọ̀ pé iṣẹ́ olóore náà ni iṣẹ́ olóore ni sòtórí ẹ̀ àwọn èèyàn pọ̀ ọ́ tí yẹn máa ń ṣe dáadáa sí àwọn èèyàn pọ̀ tí yẹn máa ń ṣe dáadáa sí torí ẹ̀ à ń rọ gbọ́ àwọn ọmọ ìyá wa mùsùlùmí inú rọmọdọ́ọ̀nù yìí ẹ ti ẹ̀ di ẹrù dáadáa síbẹ̀ kí rọmọdọ́ọ̀nù gbé kíni kó gbé ìrìn àjò tẹ pàdé ẹ̀ lọ́dọ̀ ọlọ́ abẹ́lọ́hún gbogbo àlàwọn náà ń bẹ lọ àrísìkí tí yẹn máa ń ná sójú ọ̀nà ọlọ́run dákun ó wu àwa náà mọ́sá ìṣe fún wa o tó jẹ́ halali ó wu àwa náà ìtọ́ ti ṣe fún wa yẹn náà àdúpẹ́ o wàláyà àdúpẹ́ àdúpẹ́ gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n ń béèrè tí wọ́n ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní dá wọn ọlọ́run bá ní gbàdúrà wọn o ọlọ́lá ilaha illallah gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mímọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ ẹ̀kọ́ irú ẹnìkan àfáàyè ka kuraani lánàá ọlọ́run fún ní iye kan látara pé ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ gíní ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run pé ah, àfa mo fún àfáàyè níye báyìí so ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni abẹ́ lọ́wọ́ ọba gbogbo orú wọn bẹ́ẹ̀ tán máa ń tara ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run ṣe dáadáa ọlọ́run dákun bá ní ṣàlékún dáadáa fún wọn ọ̀lẹ́lá ilaha illallah hada wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabi subhanaka allahumma wa bihamdik then àká tó tún lọ à ń àwa jama lápapọ̀ yálà àwa tá a wà lórí ìjókòó ni àti àwa náà tá a máa ń gbọ́ wa lórí social media àkéde níbẹ̀rẹ̀ ramadan pé àsìkò tá a wà àsìkò tí epo tá a máa ń ná epo a máa ń náwó epo púpọ̀ ni àwa la máa yẹ epo tá a ti rà lẹ́nu bá a ti bẹ̀rẹ̀ yìí fún tẹ̀fsíìr àti tàràwì tá a ṣe kí ni tàǹkì so epo dẹ̀ tí wọ́n bí a bá rẹ po three thousand nísìnyí gbígbà tí yẹn ara three ni tẹ máa fi lò ní tàràwì tẹ lò ní tẹ̀fsíìr ẹ ti lo epo yẹn tán so torí ẹ owó epo yẹn pọ̀ ẹ́ rí i pé epo jẹ́ni ti kú látẹ̀ kan sìn àríjẹ iná dẹ̀ sí so à ń rọ àwa jama tá a bá wa lórí owó epo náà kódà bó jẹ́ pé one thousand lẹ́yìn abáríyàn ti ń fún wa everyday bó jẹ́ pé two thousand náà ní wájú rí yàn at least táwa búkú three thousand pé àti tàràwí wa àti tẹ̀fsíìrì wa three thousand everyday àwọn tó lè ṣe ń bẹ gbogbo owó yẹn kéré so tabara àwọn tí wọ́n bá lè ṣe náà a ní bùkátà sí i kò yẹ kí epo kú jẹ́ni wa ó gba kí wọ́n ti ń gbé táǹkì ẹ̀ gbé epo dáadáa ṣùgbọ́n wọn díẹ̀ ta rírà síbẹ̀ náà ló ṣe kí ni ló ti kú yẹn so àá ṣe tààrọ́ wì lálẹ́ ńsìn kò ní mú rọrùn wá torí ooru so abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala tá a wọn tí wọ́n lè assist wa lórí bẹ́ẹ̀ àníbùkátà sí i bákan náà ẹni tó bá jásí pé ó fẹ́ ṣe fún mọ́ṣáláṣí tó bá sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ jẹ́ mọ̀ pé mọ́ṣáláṣí ni o torí mi gangan nídìí owó tí n bá lọ rí lákàntì mi màá ná o tí n bá ná tọ́tọ́ bá ní pé mọ́ṣáláṣí ló ní ó lè má fi dá padà o ẹni tó bá ti lè ṣe ẹja mọ̀ pé owó mọ́ṣáláṣí ni láti mọ̀ pé owó mọ́ṣáláṣí ni pàkàtì àbùsẹ̀bùsẹ̀ láti mọ̀ pé tọ̀ owó mọ́ṣáláṣí àmọ́ nà lélẹ́yìí àmọ́ mo kàn déédéé rówó kan torí ẹnìkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ẹnìkan ti sẹ́ǹdì owó sí mi rí mo lè rówó lákàntì mi mo á dúró bíi five days mi rí kí ẹnìkan kan pè mí wípé ah mo pé ó dà pé níbi ṣe sàárà fún mi ni mo bá náwó tán náà bá padà á pè mí bíi ijọ́ kẹta pé ṣé mo ró kàn án sẹ́ǹdì ẹ̀ mo ní mo rí owó kí ni mo padà san gbèsè ní o so mo padà ń san gbèsè àbí mi ti náwó <laughs> so torí ẹni tó bá ti sẹ́ǹdì owó ẹ mọ̀ mọ́tàlásí nídìí àwọn èèyàn náà nídìí tẹ bá ti wá sẹ́ǹdì tí mo rówó lákàntì mi tí ẹ̀ sọ pé mọ́tàlásí ó lè bá nínà tèmi lọ torí ẹ àwa tá a bá ti ṣe torí àwọn àkáǹtì tá a fi lè sara kínní òun ẹni tó bá ó sọ fún mọ́mú àbí kẹ wá àbí kẹ mẹ́sẹ̀gì wa pé tọ̀ mọ́ṣáláṣí lónìí o sọ á ti mọ̀ pé owó mọ́ṣáláṣí ni ọlọ́run gbàdúrà kálukú wa abẹ́lọ́run gbogbo àwọn nǹkan yín ní àwọn nǹkan kéékèèké ni kọ́lọ́n kó ràn wá náà ṣe kó jẹ́ ká lè máa tó dá ṣe ká má máa ní bùkátà à ń kéde torí tẹ̀ máa ń tìyàn lójú kẹ ká máa kéde pé a nídòó epo ó máa ń tìyàn ibi káwa náà ní ká máa ṣe ló máa ń rí akẹgbà ká mú pé kò sí míǹsì ni tó abẹ́lẹ́wọ̀n ọba kó ṣàlékún àrídìkì kálukú hádà wa sallallahu wa sallam ala nabiyina muhammad. ok ẹnìkan béèrè mi báyìí wọ́n ní gáàsì èlò là ń lò ní ojúmọ́ at least a máa kábùkù three thousand naira ẹnìkan béèrè ń sìn mọ́ ojú mi lọ́bẹ̀ ń sìn náà ní kábùkù three thousand naira so lójúmọ́ so three thousand yẹn at least tẹfsiri àti tàràwì wa gbogbo ẹ̀ náà láàrin tàràṣí méjì pọ̀ bóyá bíi three hours àti parí ẹ̀ so three thousand naira ó máa gbé báyẹn jazakumullahu khairan wọn àti ìsọpá àwọn ó ṣe o mo kàn sọ fún jàmá ni o wọn àti ìlànà ó ṣe o ẹ lè rí epo ẹ lè má rí epo o aka béèrè ni wa alaikum salaam. sí àdúrà náà pété yẹn lè sáré tán tó bá fi wá yẹn náà fílà àti bá ti mọ̀ pé fi wá yẹn náà fílà sóye a lè a lè wá sí mọ́sùkì kalẹ̀ fún yín tẹ́ bá ti tẹ́ bá kan géètì tá a ti mọ̀ pé ẹni tó fẹ́ dúró nu mọ́ṣáláṣí ti wà a lè wá sí mọ́ṣáláṣí but a kàn ní sí i láì ṣe pa ààrẹ ni tó fẹ́ wà nínú mọ́ṣáláṣí torí wípé ẹ mọ̀ pé ọwọ́ ilẹ̀ ò tíì mọ́ so ìbára táwa bá dẹ̀ fẹ́ ṣe inú ilé láti máa ṣe gbogbo táìmù yẹn bọ̀tà bá rí èèyàn tó yẹ pé ó ti kan géètì kóun fẹ́ lo mọ́ṣáláṣí pẹ̀lú ògo Ọlọ́run á ṣí mọ́ṣáláṣí inú àwẹ̀ àwọn èèyàn máa ń bùkátà sí mọ́ṣáláṣí so but a ní dédé sílẹ̀ láì ṣe pa àríyàn tó á ti mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ òun ni so. Before, four ẹ̀ tó ẹ pé four náà lè fẹ́ wá sí hospital afáwọn náà ní kí ẹ̀ afáwọn náà ní kí ẹ̀ àwa lè má jáde sí ní táwọn àmẹ́ni tó ń kàn lẹ́kùn <laughs> but wọ́n ní kí lọ hospital inshallah so àfọwọ́n ní kí aláwọ̀ gbàdúrà wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh.